ojú ayọ̀ ló mọ́ mi lónìí èní ọjọ́ ajé mo gbà ládùúrà bójú ayọ̀ ṣe mọ́ mi bẹ́ẹ̀ náà lójú ayọ̀ ó mọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tó ń wo ojúmọ́ ire ní orí móhùnmáwòrán Orísun pàápàá ojúmọ́ ire ti ọjọ́ ajé <laughs> ẹ kú ojúmọ́ gbogbo ibi tẹ́ ti ń wo ètò ojúmọ́ ire ambassador ló ń kí yín ìyá àwọn èwe ẹ ká máa fi ẹ̀dá abínibí hàn bílẹ̀ ká máa fi tún àwọn ọmọ wa kí àṣà wa ìṣe wa kí ó má bàa parun dókítà Olúwafẹ́yìkẹ́mi Ayaníyọ̀ Ọláyínká ló ń kí yín pé ẹ kú ojúmọ́ ayọ̀ ẹ kú ojúmọ́ re ọ̀sẹ̀ yìí yóò sàn wá sówó yóò sàn wá sọ́mọ yóò sàn wá sí àìkú baálé ọ̀rọ̀ fún ìṣèwádìí ọjọ́ ajé mọ̀ládùúrà gbogbo apátápátá àárí ajé jẹun àárí ajé ẹ̀ àbàjẹ́ ṣe ọ̀rẹ́ ajé yóò bá wa ṣọ̀rẹ́ ajé yóò bùgbàjẹ ajé yóò sọ̀kalẹ̀ sọ́dọ̀ èmi àti ẹ̀yin lẹ́yìn ọjọ́ ajé àrìtàjẹ ṣe o àtọjú owó àtèrè gbogbo ẹ̀ láàrè kó délé tó o lè ní lórí ètò ojúmọ́ re hmm, ìbéèrè tí mo fẹ́ bi yín tí wọ́n bá ní èèyàn oníròyìn báwo ni ó ṣe rí ní ojú ìwòye yín ẹ kọ́kọ́ wò náà tó bá ní à ok ok ok oníròyìn ta ni oníròyìn kí ni ojúṣe oníròyìn kí ni iṣẹ́ wọn gan-an ni ní kó tó di pé màmá fi ojú àlejò mi hàn àlejò mi ògbóǹtarìgì oníròyìn ni tó bá ń sọ̀rọ̀ nípa ẹni tó ti wà ní ìdí iṣẹ́ ìròyìn lé ní ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n Saman Sangudu ni wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣiṣẹ́ káàkiri káàkiri kó tó di pé àwọn náà wá dá iléeṣẹ́ ìwé ìròyìn titi wọn ṣùgbọ́n kó tó di pé màmá fi ojú àlejò mi hàn gẹ́gẹ́ bí mo ṣe sọ a lọ sí ìgboro a béèrè pé ǹjẹ́ àwọn oníròyìn ǹjẹ́ wọ́n ń ṣe iṣẹ́ wọn bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ǹjẹ́ wọn ò ṣègbè sọ́tún sósì ǹjẹ́ bó ṣe rí òun ni wọ́n fi ń tó wa létí a lọ sí ìgboro a lọ béèrè lọ́wọ́ àwọn aráàlú ǹjẹ́ àwọn oníròyìn wọ́n ń ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ kí ni wọ́n sọ ẹ yẹ ká lọ sí ìgboro ká lọ lọ fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò tá padà dé ká wá fi ojú àlejò wa hàn Olúwafẹ́yìkẹ́mi ló ń kí wa pé ẹ káàárọ̀ ẹ máa bá mi kálọ. àwọn oníròyìn wọn ń tíráyè o torí pé ọ̀pọ̀pọ̀ nǹkan tí aráàlú ọmọ tó pamọ́ fún aráàlú a máa ń gbọ́ inú tẹlifíṣàn a lè máa rí inú ìwé pépà pépà pépà ìwé ìròyìn tá a máa nǹkan tó sábà tó sókun sí anybody tá a bá tẹ̀yìn bá wọn tẹlifíṣàn a máa rí gbogbo nǹkan tí ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ọ̀ pépà ó ń kọ̀yàn lọ́gbọ́n gbogbo tó yẹ kéèyàn ó ṣe ní tẹ́yàn ó ṣe bí tẹ́yàn ó tẹ̀sí níbi gan àwọn òfin kan àgbẹ̀tọ́ tí èèyàn mọ̀ tí èèyàn bá ti rí inú tẹ́sí àbí nǹkan yẹn gbà bábà nǹkan tó ń ṣẹlẹ̀ ń lo ó ṣe pàtàkì hmm, wọ́n sì wọ́n ń try gidi gan lọ́pọ̀lọpọ̀ wọ́n ń try wọ́n dẹ̀ láìkí wọn. àwọn oníròyìn bóyá tinú tẹlifíṣàn ni àbí tinú rédíò ni oníròyìn náà ni gbogbo wọn wọ́n dẹ̀ ń ṣe àwọn bó ti tọ́ because kó o tó o ti gbọ́ kó o ní ìwé àsìgbọ̀ kó tó kó tó jáde wàá mọ bóyá tó máa drive gbà bóyá wà pé ọ̀nà yẹn so ara iṣẹ́ àwọn oníròyìn ni àwọn kan ló wà under that trafficking traffic all over so and then gbogbo tó ń ṣẹlẹ̀ all over the world tó bá ṣe Facebook ẹ ó máa rí ara pé àwọn journalist wọn iṣẹ́ wọn bóyá tó àti bó ti yẹ náà ni ó lè má ti tò but I can still give them eighty percent so pé wọ́n ṣì ń gbìyànjú so wọ́n iṣẹ́ wọn ìtọ́ àìbó ti yẹ kò sí ní ìsìn orí whatsapp ni wọ́n gbé gbogbo ẹ̀ jáde ara iṣẹ́ journalist náà ni orí instagram ni wọ́n gbé gbogbo ẹ̀ jáde bó o lọ sí òyìnbó kan tó bá tan fóònù ẹ tó bá ipad àbí iphone lọ́wọ́ àbí android gbogbo nǹkan tó lọ lágbàáyé ó máa rí so ara pé wọ́n iṣẹ́ wọn ìtọ́ àti ti yẹ náà ni àmọ̀pọ̀ ń ṣe dáadáa àwa ìyá yín a ò mọ̀wé a ò mọ̀ bí a ò mọ̀ wá à ń mọ̀ pa ń mọ̀ pé wọ́n ṣe dáadáa. wẹ́ẹ́ mo jẹ́ ẹni tó máa ń wo tẹlifíṣàn púpọ̀ náà ṣùgbọ́n nígbà díẹ̀ tí màá mọ̀ de pé wọ́n ń gbìyànjú wọ́n ń tiraka ṣùgbọ́n wọ́n tún lè ṣe dáadáa ju bọ́ ṣe ń ṣe lọ kọ́lọ́ máa ràn wọ́n lọ́wọ́ tó bá ti lọ kọ́ ìmọ̀ sí láti òkè òkun wá wọ́n á ṣe dáadáa ju bọ́ ṣe ń ṣe lọ ṣùgbọ́n wọ́n ń gbìyànjú wọ́n ń ṣe dáadáa.